tayò mo láwọn bọ̀bọ̀ yìí tayò eh, kò sóhun tí wọn ò lè fi tayò ara oríṣiríṣi ni wọ́n ń dá ara yìí lè gan ni o wọ́n lára oríṣiríṣi ni wọ́n ń dá eh, ara yìí lè gan ni o. tayò ìfẹ́ òjò wọn lójú what they feel doesn't. láti rí ẹsẹ̀. Aha. Okay, Mama expected. Mm. Okay. Ah. happiest day of my life. When we went flat I know, me too. <laughs> Alright. Uh, bye. Hold on. Hold it. ní sọ̀rọ̀ mi ò àwa la just didn't know how to express myself. No, no. You can't be sorry. Oh, Olajo, I'm not calling you right now. And not just that, ìyàwó rẹ̀ yìí ni mo jẹ́. I know, right? I was trying to beat myself. I need you to search in the corners of your heart. Did not you have any feelings for me? Stop fighting it. Just, just give me a shot. Promise me not yet to hurt you. Hey, hey, hey, hey, don't break down. Okay, don't, alright? That's what Yeah, call me daddy. say yes, daddy. Oh, yes, daddy. Yes, yes, daddy. Oh, yes, daddy. Oh, ah. Yeah. Alpha, two ten, you were ten, maybe two. the account that has started. ee this no your office wa bọ́ sáyé ẹ̀. bọ̀bọ̀ jókòó síbẹ̀ èmi lọ́ba tó ń rù lọ́wọ́. <laughs> Oh, jókòó ọ̀bọ̀. à ó wà lójú ọpọ́n one million ṣó easy. ìyàwó kọ́nẹ́l odidi ìyàwó kọ́nẹ́l jọ sọ fún mi kí ni kọ́nẹ́l ò fi tẹ́ wọ́n máa kí ni wọ́n máa yẹn wọ́n máa ta ó mọ nǹkan tó ń rí. because oyún ti bí nǹkan ní nàìjíríà wọn máa yan máa tọ́jú ẹ̀ mo lè mọ̀ pé máa ń tọ́jú obìnrin and tó bá rí wọn àyẹ̀wò wá sí mọ̀ pé ọkọ ẹ̀ tọ́jú ẹ̀ kí ni nǹkan tó wá wá kiri gbàgbé ké stop am ìyẹn kọ́nẹ̀ tí abẹ́rẹ́ tó bá fún o tí expire ni kéèyàn ṣì máa gbé rí ah gbàgbé o. obìnrin ya wèrè ni obìnrin ni wọ́n sọ̀rọ̀ báyìí àpò obìnrin ló ń lọ ní fún báyìí bọ̀bọ̀ the only woman that knows the whereabout of her husband is a widow òun nìkan ló lè tọ́ka sójú rí ọkọ ẹ̀ ń pọkọ mi ló wà mẹ́ẹ̀ so máa wá wọn obìnrin ya wèrè. no no no there are some good women tèmi mọ tó sún mi àwọn obìnrin kan wà tó wà responsible i i know them in fact they are my leading witness o lè máa sọ̀rọ̀ everybody but ìyàwó tèmi mú count it out <laughs> i know. bọ̀bọ̀ stop ẹ̀ a ní kó má nu ẹnu fóbìnrin obìnrin ò ṣe é trust. ìgbà ìlú i'm not joking wọ́n ti fi mi náà mo serious pẹ̀lú nǹkan tí mo ń sọ yìí má máa lọ bẹ̀ yẹn. èmi ló joke. ìyàwó mi tẹ́lẹ̀ sílé ṣé kí n má tọ̀ ẹ̀ mo trust ẹ̀ ju àtúbí mi lọ́mọ lọ. in fact mo lè bet live mi sórí ẹ̀ in fact ṣé kí n bọ́ sọ̀rọ̀ mo lè bet pẹ̀lú káyọ̀ mo ṣọ́ fún ẹ. in fact o ò lè rí o ò lè. Akíntayọ̀ jọ̀ọ́ lọ́n o ò lè rí kọ́lọ̀ bra ìyàwó. Akíntayọ̀ stop ẹ̀ má fi ìyàwó ẹ̀ ta tẹ́tẹ́ pẹ̀lú wọn mọ̀ mí mo jù wọn lọ́lọ́sọ sọ mi jù wọn má láyàwó ẹ̀ o a má fi ìyàwó ẹ̀ ta tẹ́tẹ́ pẹ̀lú mi. mẹ́ta la ẹ̀ bàbá bàbá ńlá wú o fún bẹ́ẹ̀ ah. o lè. Akíntayọ̀. o lè relax ìyàwó mi. Akíntayọ̀. o lè bẹ́tẹ̀ nítorí. Akíntayọ̀ má má láyàwó ẹ̀. Akíntayọ̀ má má rún ìyàwó ẹ̀. Akíntayọ̀ má má jẹ ìyàwó ẹ̀ má má fẹ́ yàwó ẹ̀. wọn wo mẹ́tàlá kọ́kọ́ pa ẹ̀ one billion times. wọ́n ti yà á bí lóyún. ó mà yes. ó mà serious five million. lọ tẹ tó pọ̀ ṣùgbọ́n kò sẹ́ ṣùgbọ́n ká níjọ́ dà kan wá send five million máa send owó tó jẹ ní ìsìn one million ọ̀tọ̀ wọ́n á send five million send it account joint account wa wọ́n ní send five million sí ọmọ ọmọ kẹ́ẹ̀ lórí. ìfàṣìkì máa fún ẹ o ò lè gba nọ́mbà ìyàwó mi tó ń bá ṣe kó o ti ní mo lè sọ pé o lè gba nọ́mbà five million. I'm telling you, I Akíntayọ̀ five million. Tell Fẹ́mi ẹ̀ bá gbé. Lórí ìyàwó ẹ̀. Fẹ́mi ò lè la. Obìnrin yàtọ̀ sóbìnrin kí ló ń ṣe mú ìyàwó tí mo fẹ́ sí. Fẹ́mi ò lè Are you wáyé me? So, Sọ̀rọ̀ pé àwọn ọmọ àwọn ọmọ deal yes deal. Ó ti lọ. Àwọn ọmọ yẹn ló pè ní deal yes deal five million. Business doing nice with you. now calm down tó o bá ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ fún mi tí mo ṣe fẹ́ kí mi kí ló dé kí ló ṣẹlẹ̀. ṣé bí wọ́n ló ní pé kí ló bá àwọn ọmọ kí n sọ pé owó ni mo fẹ́ mi ò fẹ́ mọ́tò. yẹ́sì nǹkan tí mi àtẹ́jọ àgbìn ní lórí nìyẹn. kí ni mo débẹ̀ fún. ààrẹ ah, mi ọlọ́jọ́ mi lànà ni mo. ọlájúwọ̀n ọ̀rẹ́ ọkọ ẹ àwọn náà ń sẹ́ndì owó tó ń sẹ́ndì gbogbo gift ẹ̀ sí ẹ láti jọ yìí. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́. tó bá gbẹ́jọ́ balẹ̀ ní pípẹ́ sí ọ èmi òun lòún ti kọ́kọ́ rí ibi kọ́kọ́ mi tó rí ibi kọ́kọ́ mi kọ́ àwọn smart òun ní pé tẹ́lẹ̀ lòún ṣe bẹ̀rẹ̀ sí sẹ́ndì gbogbo àwọn gift owó àtúnṣeṣe kan tó máa ń sẹ́ǹsì mi kí làwọn ṣe ń sẹ́ǹdẹ̀ sí mi torí ìfẹ́ táwọn ọdẹ sí. ìfẹ́ ọyọ ọkọ ẹ nífẹ̀ẹ́ sí ẹ. kò bí èmi kí wàá lókè gbogbo àròyé wọn kí ni nǹkan tó wà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn kí ló dá lé lórí nǹkan tó wà ṣẹlẹ̀ gbogbo ni pé nígbà tí tàbí sọ̀rọ̀ mo ṣe bó ṣe kú nìyẹn wà ní òkè òtútù ẹ má kí ọ ọjọ́ bẹ̀rẹ̀ sí ọjọ́ bí ọwọ́ gòrí mi. ó ṣe kí ni ó gòrí mi. ó gòrí ẹ mi ìṣàmọ́ ṣàbàrà lórí ah! bẹ́ẹ̀dì mo ṣe gorí mi ni. owó ti ṣe àwọn òtí àkọ́kọ́ bàbá bá yẹ ni pé ọkọ mi ká ọmọ bẹ́ẹ̀. ṣé mi lórí ọkọ ẹ ó ká ìwọ àti lórí bẹ́ẹ̀dì ṣàǹgbá fún. ìwọ gan fọkọ ó fọkọ náà ṣé nǹkan tẹ́mi àti ẹjọ́ sọ nìyẹn kó tó di ipò lọ no òkè káàtì ẹ̀gbọ́n wípé òkè o ìwò ẹni tó fẹ́ lọ bá ò mọ̀ wípé ọ̀rẹ́ ọkọ ẹni ìgbà tó dẹ̀ ti débẹ̀ tó dẹ̀ ti rí wípé ọ̀rẹ́ ọkọ ẹni kí ló dé tó ò ṣe pè mí instantly no kí ló dé tó ò pè mí kó sọ fún mi èmi máa ti sọ fún pé kó sáré kúrò ń bẹ̀ yẹn náà ah. àánú wọn ṣe mí ni. àánú wọn ṣe é ni wọn gbà kan gbọ́ ẹ mọ́lẹ̀ nígbà kúgbọ́ irú àwọn olùgbọ̀lẹ̀ wọn ló ń ṣe ṣe náà níyàwó tiwọn ni ah, kí ni nǹkan tí òun bá tiẹ̀ sọ fún ẹ̀kọ́ náà kí ni nǹkan tí òun bá kó sí ẹ lọ́pọlọ tó fi sáré gbà tó fi sáré pọ̀ tọ́lẹ̀ láàrin ìṣẹ́jú mélòó sí mélòó láàrin ìṣẹ́jú mélòó sí ra wọn. àwọn fọkàn pọ̀ ọ̀rẹ́ mi àwọn ah, fọkàn kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ ló pọ̀pọ̀ tó ni ah, orí ọkọ ẹ òun ọ̀sẹ̀ pé ó ń sunkún wúwo ẹ̀gbọ́n lẹ́yàwó nìyẹn kí ló kọ́ ìpàdé pé ó ń sunkún bó èmi ọmọ kan tẹ́mi fẹ́ ṣe sọ̀rọ̀ yìí o mi ò tí ọmọ kan tá lè sọ mi ò ìlú ọlọ́run wa rí o. ọ̀rẹ́ mi a máa bá yẹn ni pé a kì í tó kojú wọn wọ́n fi mí ta tẹ́tẹ́ ní omi àbámọ́ fọ́ mi tí a kì í ti bá yẹn mi jẹ́ ṣe mí lọ. Ọjọ́ ìwé ìwé ìwé. Nísùrù nísùrù nísùrù wo mi wo mi wo mi. Kí ló ló ṣẹlẹ̀? Ọkọ ẹ̀ ta tẹ́tẹ́. ọkọ ilé ẹ àti ọ̀rẹ́ ẹ kò ní dá fún wọn kò ní dá fún wọn kò ní yẹun pàkín. Ah! irú wà pálapàla wo nìyẹn ìjọ tó lọ lọ́wọ́ bọ́lá ti ń ṣe rẹ̀ ìyàwó ilé ẹ kó máa fi ta tẹ́tẹ́ pẹ̀lú ọ̀rẹ́ ẹ pẹ̀lú ẹnìbọ̀dì pàápàá ṣáà wọn lè gbà kọ́ ṣe rẹ̀ fáwọn ni ah, ẹ mọ̀ gbà mí o bó ọ̀rẹ́ mi ṣe fẹ́ gbọ́ ó jẹ̀bi wọn o gbà bí wọ́n ṣe sọ fún ẹ yẹn ó jẹ̀bi wọn àwọn ló jẹ̀bi ẹ látàyé dọ̀run ni ibo ló ti ń ṣe rẹ̀ ìpínyàn fìyàwó ilé ó gẹ́fẹ̀ mi gbọ́ èèyàn gbọ́dọ̀ fi ta tẹ́tẹ́ pẹ̀lú ọkùnrin mi ó rìsìkì náà ọlọ́kùnrin àtọ́bìnrin là ń sọ́ńpa yìí tọkùnrin àtọ́bìnrin tó bá ti jọ wà pọ̀ nínú ilé wọn kì í lè kọ̀ọ̀kí òǹkọ̀ọ̀kan mọ́ so risk ni o gbọ́dọ̀ fi ọkùnrin àtọmọbìnrin kó máa fi takẹ́tẹ́ pẹ̀lú ara wọn risk ni ká ṣèwọ sọ ìyàwó ilé ẹ for that matter ìyàwó ilé ẹ ah kí ló ń sọ yìí ó jẹ bí wọn náà ó dà ìbọn òṣèfì mi takẹ́tẹ́ pẹ̀lú wọn ìwọ dánù wò fi mi takẹ́tẹ́ pẹ̀lú ọkọ ẹ wò bóyá mi ò ní báyé wọn jẹ òun náà máa ń gbọ́ tó bá rí wọn ò ní dá wọn mọ̀mọ́ máa ń lọ wọn nílò ọkùnrin máa ń ṣì wọn lọ ìwọ gan wọn ò ní wúlò fún ẹ kí ni gbogbo kàtìkàtì yẹ ìwọ ah kò sí wàhálà wọ́n wọ́n sunkún mọ́ ṣó ti yẹ má sunkún mọ́ tí ẹ bá gbé ọ̀rọ̀ yìí lọ sí ilé ẹjọ́ gan pàápàá wọ́n máa jẹ̀bi ẹ láyé wọ́n tún máa jẹ̀bi ẹ lálùkẹ́ àmọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ fi ọ̀yàwó lé yín ẹ fi ń ta tẹ́tẹ́ pẹ̀lú ọ̀rẹ́ yín wọ́n sunkún ra nù lójú àlùjáwọ́ ò jẹ̀bi wọn ò jẹ̀bi wọn ò jẹ̀bi wọn ayé ń burú sí i <laughs> ilẹ̀ ìlú oh, dára i <laughs> lọ́jọ́ ìjọsí ayé mọ̀mọ́ ń dára sí i o ṣùgbọ́n láyé ìsẹ̀yìn ṣe láyé ń bàjẹ́ sí i o à ń hùwà ìbàjẹ́ kò sẹ́ni tí ò bá wa wí à ń ṣohun tí ò dá o àtúnfi ń yan gan o ayé ò lè lajú títí títí títí o kẹwa pé ká máa fojú egbò tẹ́lẹ̀ o ìwà pálapàla o èè dára o ẹ mọ́ bá ayé jẹ́ o ẹ mọ́ bá ayé jẹ́ o ohun tí ò dá o dákò lórúkọ méjì o ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àlòpọ̀ ayé ń burú sí i ṣe làkó dára sí ni o. ohun tí ó tọ́ o ṣóhun dẹ̀ la fi yan gan o nítorí ìfẹ́ irúfẹ́ irú kí ni ká ti pè yí o irú kí ni ká ti pè yí o ẹ jọ̀wọ́ o ẹ mọ̀mọ́ báyé jẹ́ Are you being serious right now? You want to send your wife out of your house? Really, Akintayo? Like seriously? Jumo, get out of my house. See me, Olejade. Because mo ní láti buy so you don't do see tó bá lose obìnrin yẹn nínú ayé you will never find any other woman as good as her again fight me. èmi ni kò bá jà if there is anyone you don't want to be friends to it should be me not your wife. she is not my wife. she is she is your wife. Hmm. babe what is the reason that you pulled me out of lecture tó dẹ̀ make me mo wọ́n attend lecture lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. àbí mo fẹ́ rojú ẹ̀ mo gbé tí n bá ti rí ẹ ilé dé ọkàn mi can you hear yourself can you hear yourself ṣé o ti lu mágùn mi tó yẹ pé tó bá rí mi ewé òní tú ni. Ah, wo ẹ mo lù kọjá can you hear your friend. bọ́ mo kò mọ̀ I miss you too. Okay. Mm. But now I have to go back to class now. I'm here. Oh. Yeah, I'm going to see you Oh, Ben, did you Dijujo. It's not for children. <laughs> All right. All right. All right. Babe. Take care of yourself, yeah. Okay. Bye. Are you already? Bye. Bye. Ah, ọmọ Ọlájùmọ̀. <laughs> Hmm. I love her. Hmm. And she loves me. Okay. So I can manage to hear, or no, not manage. More believe more love her because looking at you, don't she be the drink I create a little bit. I know you love her. But saying she loves you back, uh, uh, uh, I won't go for that one. You see, look at that girl. She's a pretty damn soul. Ọkùnrin máa wà ọkùnrin máa pọ̀ fún bó ṣe wà ẹ̀. Wọ́n ní jẹ́ kó biggest bidà ló máa lọ So máa tàn ra ẹ̀ má rò pé ìwọ nìkan ló ń fẹ́ gẹ́ọ̀ yẹn. possible. See, bọ̀bọ̀ sórí money ní tèmi Emini hmm. aro ni son ọ̀sán alẹ́ àtòwú they play See, my fans. èmi ni iná tó wà lórí fìtílà ẹ̀ tó ń jẹ́ kí fìtílà ẹ̀ jó kò lè pa mí. they play like i'm the very damn thing she's come to this life to actually. that's why it's possible. <laughs> you know yeah possible. ṣé láìpẹ́ like tán ra ẹ̀. àwa tá a wà ń gbòòrò tá à ń sọ fún ẹ bó ṣe ń lọ. Mm. sori nǹkan tó bá da ò sí pẹ́ nìkan ṣé kí n tún bọ́ọ̀sì bọ́ọ̀bù sí ọ̀rẹ́ ọmọ ẹ̀ tí n bá jẹ́ ọ̀rẹ́ tí ò dá tí n bá jẹ́ bá ti rẹ̀ ṣé mo pé tí n bá tòsí ọmọ ẹ̀ ń máa gbà. mi ò kàn bá mi di ẹ ìrọ̀rọ̀ rírun wo ló sọ yẹn mo ní ẹgbẹ́ títí lóore pé mo ti pè é pé ẹ kàn mí ẹ ni ah, ọmọ ah, bọ̀bọ̀ stop ẹ jàre. Ah. i'm not saying i want to but ó dá mi lójú hundred percent pé tí n bá kọnu sọmọ ẹ ọmọ ọba. bọ̀bọ̀ stop ẹ náà mo lè ta mo lè bẹ́ẹ̀ ta. wọn are you serious about this. Uh-uh. are you serious. mo lè ta sẹ. fifty k. ó dàgbò tí ní fifty k kan tó ju ẹ lọ́wọ́ tó fẹ́ fi jó gẹ̀lẹ̀ dé àbí. má sọ̀rọ̀ ju fifty k o ti lọ game o ti keep ele. no no no no no. bó bá wù mí máa pé kékun bàbá mi ó jó bó mí nǹkan tó ṣẹlẹ̀ yẹn and besides she's just your girlfriend kò dẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin àwa méjèèjì it's just a case. really just a case bọ́rọ̀ tó jábọ̀ lẹ́nu ẹ̀ ṣé ìwọ mọ irú ọgbẹ́ ọkàn tí mo ní lórí case tó sọ ẹ́ have you any idea? Huh? I should have been married by now. one plus papọ̀ tí n bá ro everything papọ̀ nǹkan tó ń jẹ́ kó yé mi sọ ni pé ó ṣe nǹkan tó ṣe fún mi ni. See, I will never do anything to hurt you. Mm. Yes. Lóòótọ́ ó dùn mí. But see, I we are both at fault here. Let this innocent woman go. She's all you've got. See, there is no any better woman out there. I wish it never happened. For the sake of brother. láti break down tẹ́tẹ́ ni mo dẹ̀ jẹ́. ohun tó kọjú sámọ ẹnìkan. mo jẹ náà ah, mo mọ pé dùn ẹ̀bọ̀ ata tẹ́tẹ́ mo jẹ ó dà mo last ẹ̀ one million fún mi fọ. last ẹ̀ mi mo ti gbọ́ severally i'm a bastard afa ṣe transfer ló máa ṣe ní àbí cash mo kàn stop ẹ a ní láti máa gba kí ní gbígbẹ ọtí jẹ òwò ra ìyàwó ẹ ṣáà. ibi ibi tó bá wẹ̀ fúfú lẹ̀lẹ̀ ní dárí ìgbẹ́ sí mo ló yé wa ó yé wa o ìdí tá a ṣe fi ń ṣòwò tá a ń ṣe ìgbà wo ló fi ṣe gbogbo lè dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò kí ń ṣẹjọ́ ẹ̀ nù kò kí ń ṣe fọ́ọ̀tì ẹ̀ ṣé ló jíjẹ́ ẹ̀ lójú kòkó tó di pé òun lọ fi ẹ̀ta tẹ́tẹ́ ó dẹ̀ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn ó ní láti pọkàn pọ̀ sójú kan ó jẹ́ bí ọkọ ẹ̀ náà ní gbogbo ọ̀nà ó ní ọkọ ẹ̀ fi jẹ́ bí ẹ̀ ah bọ́lá ti ń ṣerú ẹ̀ who does that? ó kí lè yé ẹ kí ni ò lè yé mi mẹ́ lò kí ni nǹkan tí ò lè yé mi bó kí n sọ fún ẹ ọ̀rẹ́ mi kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run o má jẹ́ kẹ́nìbọ̀dì máa lọ tọ̀ ẹ́ pé nǹkan báyìí kò ṣẹlẹ̀ gbàgbé ẹ̀ nǹkan tó wọ̀sì jù báyìí lọ́wọ́ ń ṣẹlẹ̀ ó bá tẹ́nìbọ̀dì jẹ́ náà ó pààyàn ó dẹ̀ bààyàn láyé jẹ́ jẹ́jẹ́ ló ń lọ ṣé báwọn náà lọ ṣèṣekúṣe lórí ẹ àwọn ló ṣe nǹkan tí ò dá sí ẹ náà in fact ìwọ gan ló yẹ kó máa bọ́kọ ẹ̀jà tó bá jẹ́ pé o mọ ẹ ni ìwọ ló yẹ kó máa bàjà nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yìí oníkálukú náà ń jà fúnra rẹ̀ ṣe bọ́kọ ẹ ló ṣàìdá tó lọ fi ẹ̀ta tẹ́tẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ gbogbo ọ̀nà tó rẹ̀ dẹ̀ máa fi wí ni gbogbo ẹ̀ ló máa máa sáré ẹ̀ òun ló fi ṣe gbogbo nǹkan tó ṣe yẹn o wá jókòó kalẹ̀ sí bíbá o wá ń ronú o ò lẹ́bi kankan o ọ̀rẹ́ mi o ò ní ẹ̀bi kankan kó yá gbọ́nra nù you need to pull yourself together please ah wo kí ló wọ́n jẹ kí ló máa jẹ torí gbogbo ilé tó ń ká gbọ́wọ́ kiri ilé látàárọ̀ yìí kí ló máa tó fẹ́ jẹ. ṣọ́rọ̀ oúnjẹ lọ́rọ̀ tó wà lẹ́nu. ọ̀rọ̀ kí wàá nìjẹ́ ṣọ́rọ̀ kú lọ́rọ̀ tó wà lẹ́nu náà ṣó fẹ́ para ẹni nítorí pé ọkọ ẹ ká pẹ̀lú ọ̀rẹ́ lọ́rẹ́ ẹ tó sẹ̀tẹ̀ ọ̀pù pẹ̀lú kò ṣe pé wọ́n fúnra ẹ ló gbéra ẹ lọ bá kò ṣe pé oníranù ni ẹ o ò ṣe oníṣekúṣe o àwọn méjèèjì ni wọ́n jọ plan fún ẹ o so what are you saying what are you talking about gbogbo kí ni kò kí ń ṣe fọ́ọ̀tì ọ̀rẹ́ mi you need to know your right nǹkan tó ṣẹlẹ̀ yìí kò kí ń ṣe fọ́ọ̀tì ẹ you are not at fault ẹ bí ọkọ ẹni ó wá sọ pé kò ṣọ̀rọ̀ oúnjẹ wo jẹ́ kí n sọ fún ẹ tó bá torí ọkùnrin kan kú ẹgbẹgbẹ̀rún ọkùnrin ló máa tọ̀ sí sáàárín obìnrin náà láyé tá a wà ó máa torí ọkùnrin kan kú obìnrin míì ló máa fi kọ̀ǹsóòlù rẹ̀ mò ń bọ̀ mú oúnjẹ bọ̀. Ele ṣẹlẹ̀ a máa sọ a máa yanjú ẹ̀ síbi kan náà ni wọ́n yanjú ẹ̀ síbi kan ni ó wà lọ́tún ó wà lọ́sì ẹbí yẹn wà lọ́nà méjèèjì ni a ní láti tọ́ra wa jẹ tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ bẹ́ẹ̀t bẹ́ẹ̀t bẹ́ẹ̀t bẹ́ẹ̀t gbogbo nǹkan lẹ fi bẹ́ẹ̀t láyé yín tẹ́tí ṣe láti kékeré nígbà tá a ti jọ wà yín náà lẹ tún ṣe dàgbà yín wá ìlà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ wo nǹkan tó dà sẹ́yìn méjèèjì lọ́rùn sí ẹ fàyè yín ta tẹ́tẹ́ fẹ́ fọ̀rọ̀ yín ta tẹ́tẹ́ tó dáa déédéé mi jọ ṣáà kó bá mi bẹ́ẹ̀ ni. ṣé mo ń lù báyìí. ẹ jọ ọ̀rẹ́ mi máa bínú gbogbo nǹkan tí mo tó ní ayé mo fi búra sí kò ṣe ń pòhùn mi láti ṣe. Jesus ever má bínú. ṣùgbọ́n ọkọ tí mo kọ ìsọ ṣùgbọ́n ọkọ tí a ṣeré ìsọ tó fẹ́ sọkọ nìyẹn ohun tó fẹ́ sọkọ nìyẹn má bínú tó fẹ́ sọkọ ṣùgbọ́n yóò gbé. so kò ń ṣẹjọ́ ti ẹ kò kí ń ṣẹjọ́ ti ìwọ tó bá tiẹ̀ sọ broko dùn káti ẹ access bí nǹkan tí mo ṣe kò mọ kọlọ dání it's very stupid yet access ṣùgbọ́n kí wọ́n lè bá yàwó mi sọ ọ̀rẹ́ mi wọ́n kí mo lọ fi broko sí ìdí tá tó mú ọpọlọ wà lóòsàn yẹn o ní kì í ṣe ẹjọ́ ẹ ẹjọ́ ta ni ta ló bẹ bọ́ ṣòkòtò wọ́n lójú ni ló fi mọ̀ pé ìyàwó ọ̀rẹ́ ni ló ní pé kì í ṣe ẹjọ́ ẹ dùn wọ́n o dẹ̀ bọ́ ṣòkòtò tán o bọ́ ìyàwó ọ̀rẹ́ o dẹ̀ ń lọ o ń lọ o ń lọ o ń lọ o dẹ̀ dé o dé ojú ẹ ah! èèyàn burúkú ni ẹ o èèyàn burúkú ni ẹ o kìdẹ̀ ṣẹjú ẹ ní gbogbo eléyìí tó ṣẹlẹ̀ ẹjọ́ tiẹ̀ ni ẹbí tó pọ̀ jù ńlẹ̀ ẹbí ẹ nìyà ìwọ ló fà náà ọ̀nà wo bíi báwo ṣáàdì sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ní ṣáàdì sòótọ́ ọ̀rọ̀ síbi tó wà ní. ohun téèyàn bá nífẹ̀ẹ́ jù láyé èèyàn kì í fi ta falà ó dìgbà téèyàn bá sọnù tán kó tó ń pé èèyàn mọ iyì ẹ̀ mọ́tò ló nífẹ̀ẹ́ sí jù ṣó ló máa fi ta tẹ́tẹ́ ni ilé ló nífẹ̀ẹ́ sí jù ṣó máa fi ta tẹ́tẹ́ ni kábọ̀n tó rí pé òdi ń di èèyàn ohun tó ṣẹlẹ̀ láàrin ìyàwó àti jùwọ́n yìí káàtì ẹ̀ ní pé kò wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kíyàwó ẹ̀ kàn gbọ́n sétí wípé o fẹ́ fi òun ta tẹ́tẹ́ kíyàwó ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ṣé bí bá dùn. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣe mo ti gbọ́. kí ni ẹ dùn. I just don't I want to see this guy again. àti wọ́ àti ṣe é ṣe sùn ọ̀rẹ́ náà. má gbọ́ ó ṣàṣìṣe àkọ́kọ́ wò tí ìbọn kúrò nù ẹ̀ ó fẹ́ wọnú tayérayé àṣìṣe ayérayé forever òun ló fẹ́ wọnú ẹ̀ yìí jẹ́ kí n sọ nǹkan tó mọ̀ nípa ṣe mí lóore fún ẹ tó bá fẹ́ bínú lọ o lè bínú lọ tí bá sọ tán tó bá fi ọmọ ṣe mí lóore yẹn lẹ̀ bẹ́ẹ̀ ni pé èèyàn fi oore lẹ̀ láyé ẹ̀ ni torí gbogbo ilé tẹ̀ ń ṣe ẹ̀yìn lẹ tira yín bọnú ẹ̀ jọ bó ṣe dọkùnrin kóbìnrin kan máa send owó sí ẹ kó ra mọ́tò fún ẹ kó ra everything fún ẹ kó o ti múlẹ̀ wàá lọ bá babaláwo míì pé kán tú ìmùlẹ̀ yín kò sí bó ṣe lè wù kó nígbàgbọ́ tó wọ́n sọ bẹ́ẹ̀ bíbélì náà dẹ̀ sọ ó ní owó ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ ṣé mí lóore tí wọ́n wò yẹn ọmọ gidi ayé àtọ̀run ni ìgbà tá a wà ní skul lóòótọ́ ó lè mi àti ẹ̀ ní nǹkan kan papọ̀ tó o dẹ̀ mọ̀ nípa ẹ̀ ó dẹ̀ máa sọ gbogbo èrò ọkàn ẹni pé mi àti ẹ̀ ti jọ bára wa lájọṣepọ̀ bọ̀ tó kàn ló maturity pé ṣe gbígbà yẹn ni mo sọ fún ẹ lẹ́nu pé kò sí nǹkan kan láàrin mi àti ẹ̀ ní gbogbo years tá a fi jọ fẹ́ra wa kò sí nǹkan kan náà ṣe bí lóore dìde sọ fún mi ni pé kò tí ì tó time fóun kò tí ì tó time kò tí ì tó time òun lájọ ń fà lájọ ń ṣe mo dẹ̀ lọ́ọ̀bù ẹ̀ lóòótọ́ lóòótọ́ títí tá a fi fira wálẹ̀ tá a tó padà ríra ẹ̀ ọmọ yẹn nìyẹn o ẹ̀ ń fẹ́ sọ pé tó bá gbé dédìí ògùn tó bá ní kó búra sí pé látijọ́ tó ti fẹ́ ṣọkùnrin mi gorí ẹ̀ rí yàtọ̀ sí tẹ́tẹ́tẹ́ ń ta yìí a sọ pé kò sí á lọ sẹ́ni wẹ́ẹ̀ láti búra tẹ bá bílí rí pé kí nìkan tó ṣẹlẹ̀ mú a mo am very sure pé kò lè explain pé báyìí ni jù wọ́n ṣe gba ṣòkò tó ń di òun tó dẹ̀ fi ṣe fà fà fà fà fà lórí òun kò ní lè explain. that's right. tó bá sọ ọmọ máa gbá etí ẹ. èmi á bú ẹ o mo sọ̀rọ̀ ń fòyìnbó sí that's right òun fòyìnbó ṣàjàsà keep quiet tó bá sọ ṣe bí lóore nù ipò sọ orin nù láyé ẹ ni òbí ò ṣépè fún ẹ ọmọ ń sọ òótọ́ ọ̀rọ̀ ń sọ fún ẹ tọrẹ ò bá ṣe é ṣe mọ́ láàrin ìwà àtijọ́ wọn ẹ̀mìíràn yín lọ báyàwó ẹ̀ padà. mo mọ̀ pé kò sí nǹkan tí mo lè sọ tó máa wọ etí ẹ àbí tí mo máa tiẹ̀ justify nǹkan tí mo ti ṣe. ọ̀bẹ dẹ̀ ti gé ọmọ lọ́wọ́ tán kò ti sọ̀kẹ́sẹ́lẹ̀ ọ̀bẹ ti ṣe nǹkan tó máa ṣe o bá bínú látàárọ̀ dalẹ́ you have the right you have every reason to ohun tá a bá ronú dùn fún a máa rọra dé igun I am sorry gbogbo nǹkan tí n bá ti ṣe every pain I have make you pass through I am very sorry má bínú sí I need you back home please. mo ní kò yé bẹ́ẹ̀ mi mọ́. Just leave me alone. Kí ló dé don't dandan ni? I'm done. I'm done. My wife. Ọmọ mi sẹ́, tí wọ́n bá mi bẹ̀ ọ́ lórí, ẹbí ti sú mi. I'm tired. I want her back home. I want, I want her back in my life. Uncle Tayo, Emma, làákùn jìnnà ṣẹ́rí mi bí mo ṣe wà yìí mo blunt kan mi ì dẹ̀mọ̀ bọ́n ṣe ń fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ ah! nǹkan tẹ́ ẹ ṣe ó kù díẹ̀ káàtó kò ṣe pé kò tí ẹ ó kù díẹ̀ káàtó kò bójú mu rárá àti rárá kò dá kò ń ṣe nǹkan tó ṣe ń gbọ́ sétí how can you ìṣàgbọ́ yìí ah! kò tí ẹ sí ní ọ̀fẹ́ mọ irú nǹkan tí ẹni náà tó fẹ́ bá yín sọ àbí irú tẹ́tẹ́ tó fẹ́ bá yín ta tẹ́ máa lè agree láti fi ìyàwó yín gamble. Who does that? No, ẹ̀yin náà ẹ̀kọ́ yìí má dì kan fi mi dán yín wò. No, ẹ fi ẹjẹ́ kan fi mi gamble pẹ̀lú yín wò. Kí ló yẹ kó má ṣẹlẹ̀? No, báwo lẹ̀ ń ṣe báwo ló báwo ló ṣe máa fíìmù? Kó dá náà. Ah, kó dá bó ṣe wẹ̀ nǹkan fẹ́ ṣe ò dáa kò bójú mu. I don't know maybe I have something to say. Mo lè ṣe sọ lẹ́kùn actually, kò sí nǹkan tí mo fẹ́ sọ tó máa justify ìwà tí mo ti mú. But tẹ bá ro sáàdì tọ̀dọ̀ tèmi náà mo gbẹ̀rí ìyàwó mi jẹ it's not because she's here i i so much love respect and trust my wife and trust tí mo ní sí ló jẹ́ kí n lè go ahead láti máa argue pọ̀ lọ́rọ̀ mi pé ìyàwó mi yàtọ̀ sáwọn obìnrin tó kù ń ta it is not because i just wanted to do or hurt my wife or kí n kàn ṣe nǹkan tó máa harm ẹ mo ẹni àtọ̀rẹ́ mi a kò máa ń kájí cruise a kò máa ń ṣeré wọ́n wá wò pé okay fine ẹ ó ní ìyàwó mi lè ṣe ní báwo ni ìyàwó mi ìyàwó tèmi fẹ́ sí kò possible that was what happened. àbí kí nìkan tẹ́ ẹ̀ sọ tí ò dùn lẹ́nu yín náà i love my life right kí ni kí lẹ̀ sọ ẹ̀ gbọ́ ẹ̀yìn lè gbọ́ òkúta ẹ̀ sọ kó tẹ̀ sọ kó bọ́ sí. Ah, so tẹ́yìn bá love ìyàwó yín for real tẹ́lẹ̀ mọ̀ pé nǹkan báyẹn lè fẹ́ ṣe why didn't you tell her why didn't she sọ fún un ìyàwó àti ọkọ nìyí ó yẹ kẹ́ máa fi ọ̀rọ̀ lù t bára yín sọ̀rọ̀ kẹ́ máa kẹ́ máa trust ara yín délédélé ẹ máa sọ ẹ máa gbé débẹ̀ ní ìyàwó mi o bàbá bàbá bàbá lèmi àtọ̀rẹ́ mi fẹ́ ṣe lórí ẹ̀rọ nǹkan you know ẹ máa yẹ gbogbo náà pè ní pé ẹ catch cruise ọ̀rẹ́ yín yẹn lè máa máa fi catch cruise torí ẹ máa ti sọ ohun díẹ̀ ẹ máa ti sọ ohun dọ̀dẹ̀ ẹ̀yin àti ìyàwó yín lè máa play o ẹ wá mú ìyàwó yín ọlọ́run jọ yín pé òun náà fi play ṣẹ bá gbọ́ ọgbà kí táyọ̀ tó wà lọ jẹ́ pé rìvásì ti ṣe tó lọ jẹ́ òun ló play gamble tó fi mí play gamble pẹ̀lú ẹ̀fẹ̀ ńlá kò yẹ ẹ lè pé mọ́ ẹ lè pé dé abáyíba sọ̀rọ̀ ọlọ́run jẹ́ pọ́npọ́ àmọ́ tẹ̀sí dà òbúrú èsì wẹ̀mọ́. ṣé bẹ̀rẹ̀ ẹ kò sí please. This is so painful. gbogbo nǹkan tó ń dùn that makes you happy I'm sorry. I'm sorry. I'm very very sorry. You're sorry. Yes. Indeed you are. Wo Akitayo. Tí n bá wá sínú ilé yìí, mo wá kó ẹrù mi. Hmm. Please close. Ìyàwó ilẹ̀ tí mi dà kú. o rí pé ọlọ́run ti gbèjà ẹja ṣe bọ́kọ ẹ ló wá ń fi ẹnu rẹ̀ tó wá fi ń bẹ̀bẹ̀ that you should come back to the house. ọlọ́run ti gbèjà ẹja ọ̀rẹ́ mi wọn ò ní ìdá tí máa làágùn mọ́ sórí tá a bá ní kájọ owó ọ̀rọ̀ yìí dáadáa ṣe mí lórí ìwọ náà jẹ̀bi ọkọ ẹlẹ́gbẹ́ kan ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ṣera yín because kò easy fún ọkọ ẹ láti gbàgbé wípé ò bá ọ̀rẹ́ òun ní àjọṣepọ̀ no matter what kò lè ever kúrò nínú rẹ́kọ̀dù láyé that you slept with your husband's friend ṣé o mọ bó ṣe máa máa dé kíyẹn náà bó ṣe máa máa feel nínú ara ẹ̀ ó dẹ̀ ti wá accept gbogbo mistakes yẹn ni ó ti realize gbogbo mistakes yẹn pátápátá. To wá bear, I think you should let go try and forgive him and go back to the house. I can never forget You, ò ṣe mọ́ mo mọ̀ pé Ọlọ́run á pèsè ọkọ tèmi fún I don't want to be with that man anymore I'm done. ṣe mí another man I kí ni mo <laughs> ṣe you know I am your friend mi ò dé ní rí kòtò nílẹ̀ kí ni kò lọ kó sínú ẹ̀ mi ì ní rí ọ̀nà igbó nílẹ̀ kí ni kò má I will always tell you the truth ṣé bí mi àti ẹ náà lájọ ń bú wọn tẹ́lẹ̀ kíní kan kíní kan bó ìgbà tó dé ti wá tó ti wá bẹ̀bẹ̀ àpọ́nlé kan jù bẹ́ẹ̀ lọ òde tì mí ó lè decide láti má padà wá in fact òun fúnra ẹ̀ lè sọ pé òun ò fẹ́ mọ́ but for him to have come back and apologize that means he's truly sorry he's your husband ah ṣé o ò mọ nǹkan tó wà lẹ́yìn ọkùnrin mi <laughs> ṣé ìwọ ò mọ̀ yìí pé èṣù tíyàn ti mọ̀ lọ́dún tó pẹ́ ó sàn ju áńgẹ́lì aláṣọ funfun téèyàn ṣe pàdé lọ ọkọ ẹ yìí kò sí nǹkan tó mọ̀ nípa ẹ̀ gbogbo ibi tó kù sí pátápátá ló mọ̀ ọkùnrin tó wá ṣe ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó ṣe fẹ́ mìtì kí ni nǹkan tó mọ̀ tó jẹ́ irú ìwà wo ló mọ̀ tó ní so o ṣe tún máa lọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ you to start from the scratch do you think that is easy no kò easy báyẹn náà rí mi. you have a good life. You have built yourself a very beautiful home. So please don't break it. your Lord, just try and find a space in your heart to forgive this man. Try and let go. Please. I can't. I can't deal. Ṣé kókó yé ẹni? Mi ò tẹ́tẹ́ ìranù òṣì tó ń ta káàkiri ó ló yọ̀ wọ́n lẹ̀ yìí ó ló bá yé wọn jẹ́ débi tó bá yé wọn jẹ́ dé yìí ojú àwọn méjì ti ká pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lọ síbẹ̀síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ mo máa bẹ̀ náà mi mo máa bẹ̀ náà mi wípé ó ti ṣẹlẹ̀ bó ṣe máa ṣẹlẹ̀ wọ́n lè ti realize pé gbogbo nǹkan táwọn ń ṣe ìranù àtòṣì ni jọ ọ̀rẹ́ ló máa wábi tó máa gbà lọ ìwọ ni kò padà sọ́dọ̀ ọ̀pọ̀ please kò yẹ. Yeah fẹ́ kó forgive me jọ dáríjì mi boy. forgive me Tell me, throw mọ̀ bí mo film. Throw feel mi tó film. yẹ you won't even sound like this they played me Akin played me in fact mi me. lè explain nǹkan to ṣẹlẹ̀ ńjọ́ yẹn ojú mi kò dédé ká ni from nowhere I can't even explain exactly what happened to me Tell me. ò ní sọ a bad boy fi etí lẹ̀ fi ojú lẹ̀ fi gbogbo nǹkan tí àwọn èèyàn fẹ́ sọ fi sílẹ̀ we are talking about your life this is your home ó máa ní láti padà sílé ẹni kò sí nǹkan tí àwọn èèyàn fẹ́ sọ tó lè kápá ìgbésí ayé ẹ̀ bọ̀bọ̀ ìtìmọ̀ kò ń ṣe mistake jọ òdòdó lọ́wọ́ bá mi forgive me go back to your husband please go back to me. Demi. I'm going to divorce Akitayo. Oh. I'm done. Oh, Bíbo ò ní ṣe bẹ́ẹ̀. Èmi ń padà sí Canada ní next week. Mi ò fẹ́ pẹ́ sílẹ̀ nínú mood. Please, you have to go back to him. This is your home. Ọkùnrin ló máa ń bara jẹ́ jù lórí ọ̀rọ̀ báyìí. Wọ́n máa bara jẹ́ gan pé ojú wo ló ń fẹ́ máa fi wo ọ̀rẹ́ òun. Ẹni tó fẹ́ bara jẹ́ náà lọ sáré káàkiri láti jẹ́ kẹ́yìn méjèèjì padà. Please, go back love me but kò lè work ọlọ́wà á pèsè ìyàwó tiẹ̀ fún and I know God will definitely bless me with my own husband too I'm done. So, babe you have every right to be angry at me o lè bínú láti ní see at this point mo you understand pé nǹkan tí mo ṣe that is going to stop me being friends with Joe. I will stop it. èmi ò ṣèṣù tó máa yáyan ìwọ ni mi ò bá Please. Let me go. ọbẹ̀ ti gé ọmọ lọ́wọ́ wájú ọbẹ̀ sílẹ̀ ọbẹ̀ ti ṣe nǹkan tó máa ṣe ó dà sáfún náà sáfún má má bínú I mean I can make it up to you in any way. Don't you get it? I said I'm done. I'm done and oh God please okay, just. Okay okay okay alright fine no problem you go but at this point you gats dey finish it I have no reason why to stay mad so if that's the case. no problem jẹ́ kó padà nígbà yẹn So wà lẹ́ fún Israel. no no no no no hey. no no please don't do this don't do this please please don't don't, don't do this to yourself please. if you don't want me to be there you have to promise me you will continue being my wife. I promise I will. I Love me, you will never hurt me. If you love me, you will never share me with anybody. Why do you do this to me? Eh? Why are you treating me so bad? If you love me, you will never hurt me. If you love me, you wouldn't want to share me with anybody. ìfẹ́ ìfẹ́ irú ìfẹ́ wo ló ní sí mi ìfẹ́ ìfẹ́ ṣé ìfẹ́ ni ká pè yí o kó tó dání ìlóró o ó yẹ kó fàdá bẹ́ra rẹ o ó dùn mí o àmì pé. Cause you've shown me that you are so irresponsible. If you love me, you wouldn't wanna hurt me. If you love me, you wouldn't wanna share me with anybody. ẹ wo bẹ́ ṣe Ferrari. fojú ìfẹ́ for mọ̀lẹ́ Ferrari. bẹ́ You don't love me at all. This is so painful kò tó dání lóró àdábẹ́ra rẹ̀ wò ṣùgbọ́n.